oògùn ibà èyíkéyìí nínú ibà wọ́n da bàlùyàn ni wọ́n da gbónábòyàn ni ibà pọ́njúpọ́ntọ̀ ni akọ ibà ni gbìyànjú èyíkéyìí nínú ibà lọ gbìyànjú ètò yìí wò torí wọ́n máa ń dáàbò àbòyàn bẹ́ẹ̀ ni kò bá wà jẹ́ natural kò bá jẹ́ artificial wá egbò igi akọ ìbẹ́pẹ ewé àti egbò akọ ìbẹ́pẹ ewé àti egbò igi àjẹ́ òbàlé èpo igi ahùn èpo igi ahùn àti ewé akíntọ́lá wá wá àtàjọ̀sí díẹ̀ wá dálé lórí wá wá omi kan omi dùn omi ògì òun ni kò fi ṣe àgbo yìí ẹni tí ibà rọ́ọ̀lù yẹn èké nínú ibà yẹn kó máa mú kọ́ọ̀pù kọ̀ọ̀kan kó mú láàárọ̀ kó mú lálẹ́ farabalẹ̀ kó gbọ́ fídíò ìtòrò lọ́ṣọ tí ẹnìyẹn máa fi wẹ̀ egbò igi àjẹ́ ọ̀bàlẹ̀ rúùtù igi àjẹ́ ọ̀bàlẹ̀ àti rúùtù igi akọ ìbẹ́pẹ ẹwà gun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 ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs cancer diabetics asthma gbogbo àìsàn ńláńlá ikú nìkan lògùn yóò lè wò confam lèmi sọ fún ikú nìkan ni kò lè wò tọ́lá náà bí òní sọ̀rọ̀ ọ̀fẹ́ nu gbogbo ògùn wa ló dẹ̀ wà legit ló dẹ̀ wà halal ó ti yẹ yín nísìn láyé ẹ̀ ń tí ánilẹ̀ á ibi títẹ̀ nìkan parí sí ní tẹnìkan ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ ta kọ́ láti India ní China larab country Asia continent iṣẹ́ tí wọ́n dẹ̀ bí wa sínú ẹ̀ ni so ẹ gbìyànjú get all in wọn àwọn èèyàn ló wọ́n ń dúpẹ́ high blood pressure ni diabetics ni ó ń forí kókó alátakùn ń jẹun lójú oorun both natural and spiritual sickness àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nù ni get all in wọn natural app effective gbogbo ọkùnrin tó ẹ pé kò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ dáadáa wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ ní both natural and spiritual ìdákọ́lẹ̀ arúgbòsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gẹ́ẹ̀tì caterpillar transformer àti miracle leaves tó bá lo mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ láti fún ètò nǹkan ọmọkùnrin ẹ̀ wàá dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ ni wàá lè máa ṣe nọ́mà wàá lè tẹ́yàwó ẹ lọ́rùn gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves wàá wọ hundred percent láti lè tẹ́yàwó ẹ lọ́rùn bẹ́ẹ̀ dẹ̀ ní tọkọtìyàwó tó ń wojú ọlọ́run bá fọmọ ẹ lọ fún caterpillar ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọmọpọ̀n obìnrin tó ní fibroid tó ní blockage tube ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid ó wà effective ẹ wọ́sọ̀ fún alórí plus two seven six one two nine five six three eight nine bákan náà ni ẹ gẹ́ẹ̀tì memory booster fàgbàlagbà àti fún ọmọdé tó lost memory wọ́n kó làákà èèyàn ní ọmọléèwé ní ọmọlékéwé ni ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì Eh, miracle leaf tiwa fẹ́ni tí wọ́n ta lọ́fà àbí tí wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀ àbí tí wọ́n gbé nǹkan sínú womb ẹ̀ àbí ẹni tó ẹ pé àfúnjẹ tó ti pẹ́ wà lára ẹ̀ bí sínú.